Share riskin. Masha Allah wa quwwata illa billah. Share riskin. Aláya ni ẹ máa lọ. Aláfọwọ́sowọ́pọ̀ ayánilówó. Ẹ̀yàwó aláàlì ó ń bẹ níbẹ̀. Kásòwò kájèrè ó ń bẹ níbẹ̀. Ẹ kálẹ̀ sórí rẹ̀. Ẹ kálẹ̀ sórí rẹ̀ ẹ tètè ká lè torí rẹ̀. Àtọ́wò bá jèrè ó ń bẹ níbẹ̀. Ẹ tètè ká lè torí rẹ̀. Ẹ tètè ká lè torí rẹ̀. Ẹ tètè ká lè torí rẹ̀. Ẹ tètè lè torí rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم ọpẹ́ ní fún ọlọ́run ọba àlékiọlá lẹ́yìn náà ìkẹ́ àti ìgẹ̀kọ́ ọba ní bàbá Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ ṣẹ̀dá savings scheme ẹgbẹ́ ayánilówó láìlélè tó ń fẹ́ àsìkò kí ẹ̀yọ ọmọ ìyá ọlọ́kùnrin àti lóbìnrin kú àbájẹ́ ìní abẹ́lọ́run àlékiọlá kọ́lọ́ mọ́sàgbà ní ìjọsìn pẹ̀lú àánú ọlọ́run àní fi àsìkò òṣòkò púpọ̀ ní ìrọ̀lẹ́ àná àádìíká àwọn sásùwà Rashid asim wọ́n ń bá wa sọ̀rọ̀ oníyebí nípa iṣẹ́ àlámọ̀rí nípa pé ká mọ̀ fi owó pamọ́ nípa àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run wọ́n tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn tí wọ́n bá wa sọ ní ìrọ̀lẹ́ òní abẹ́lọ́ àlekọ́lá kọ́lọ́mọ wa lọ́rọ̀ ẹ̀mí àwọn sásùwà náà sásùwà Rashid asim falẹ̀ tafaddal mashkura. bisimilahi alhamdulilah suma salatu wa salam ala rasulillah ní ìtẹ̀síwájú lórí àwọn àlàyé èyí tí à ń bá bọ̀ nípa pé fífi owó pamọ́ pípọn mí lẹ̀dọ̀gbẹ nínú ìsìláàmù kìí ṣe èèwọ̀ rárá a ti mú àdíìsì méjì wá láti inú sọ̀híùl Bukhari àti sọ̀híùl Muslim kódà bánàbí ṣe fi èso dàbí nù èyí tí àwọn fámìlì rẹ̀ tí wọ́n jẹ fún odidi ọdún kan táwọn àáfàá wádẹ̀ ní gbogbo ntẹ́lẹ́jì ń tọ́ka sí ni pé kò sí ní tó burú fún mùsùlùmí kó fi nǹkan pamọ́ àáfàá ní ká wá sáré wo àwọn abala méjì mẹ́ta míì abala ká fi nǹkan pamọ́ yìí gan àwọn àáfàá jẹ́ ó yé wa pé ó yẹ ká wo kí ni ikímọ̀ tó wà ń bẹ gangan torí pé nínú Islam tọ́lọ́run bá ní àṣẹ nǹkan à nídìí ká máa kó eré ọlọ́run ìwọ ọlọ́run èyí kí lọ́wọ́ adé tó ṣe ní a máa kírun kò nídìí ká máa bí ọlọ́run ṣùgbọ́n gbogbo ohun tọ́lọ́run ní àṣẹ inú ẹ̀sìn ó ní ikímọ̀ ẹni tó mọ̀ alimaha man alimaha wàjáyìláha man jáyìláha ẹni tó mọ̀ mọ̀ ẹni tí ò mọ̀ kò mọ̀ ni. àfààní alákọ̀ọ́kọ́ ká máa fi nǹkan pamọ́ ká máa pọn mí lẹ̀ de òǹgbẹ ikima alákọ̀ọ́kọ́ tó wà ń bẹ̀ òun ni wípé ìgbà tí ìṣòro àti ìnira bá dé àwọn nǹkan tá a fi pamọ́ yẹn a máa ń fẹ́rí lọ ọbẹ̀ jama abẹ́lọ́ nǹkan mọ̀ máa mú àjálù wá fún wa òjò ti rọ̀rí tó gbé páànù lé àwọn èèyàn lọ tí mo ò sì plan fún un àwọn nǹkan míì náà máa ń wá ọlọ́nkọ́ máa sàánú wa kọ́mọ̀ jẹ́ ká máa rí ààrẹ kọjá àwọn ìyàwó wa máa bí máa ń rọrùn ká mọ̀ nípa fẹ́ ṣe surgical operation fún wa. ọlọ́run máa ń má àwọn nǹkan kan wá láti fi yí máa ní èèyàn wò jama téèyàn bá ti láwọn nǹkan kan lẹ̀ sófiyé àwọn nǹkan tá a fi pamọ́ yẹn ó máa ń wúlò nígbà tí nira bá dé ìyẹn wà nínú àwọn ikima táwọn àfáà lọ wà nínú kéèyàn ọmọ ìyá tí ó máa fọwọ́ mẹ́wẹ̀ẹ́ jẹun tí ò ní ní nǹkan kan tí ó máa fi pamọ́ àwọn àfáà ní ikima kejì tó wà ń ó máa ń fa ajé tàtọ́ wúrù a máa jẹ́ kí ọrọ̀ ajé a máa a pé lọ́nà nínú tá a mọ̀ ní wípé Yorùbá ní olówó lólówó ẹni tó ní nǹkan tó fi pamọ́ bọ́yọ̀ ń fi pamọ́ sírú sẹ́díṣkì mo ti àwọn ọmọ ìyá wa ìtọ́jẹ́ pé tí ò lélè nu níjọ́ tí ó bá padà rírú owó ìgbà lápẹ̀rẹ́ ń sìn ẹ kálẹ̀ nìkan ó ṣèèfù owó tó tó mílíọ̀nù kan ó sì jẹ́ni tí máa ń ṣòwò ẹran ìgbà tí ọgbà mílíọ̀nù kan yìí sí àsìkò ọdún iléyá ńlọgbà sí ọlọ́run bá gbàdúrà rẹ̀ ó rówó ìdásórí òwò ẹran iléyá lọ́lọ́ kó ẹran iléyá wá lọ́ba tà jẹ̀mọ́ látara kó ti ní nǹkan èèyàn a máa fẹ́ yáwó ń jọ míì tí ò nìrẹ́ tí ó yá lówó táwọn èèyàn ọmọ bẹ̀rù pé àwọn èèyàn ń ṣe jàǹbá látara eléyìí rè ì máa fi nǹkan pamọ́ èmi náà mo fi nǹkan mi pamọ́ àsìkò tí mo fẹ́ lò tó mo gba nǹkan mi mo lò ó máa ń fa kí ètò ọrọ̀ ajé a máa fa kí rọrùn òde bá àǹfààní ẹlẹ́kẹta òun náà ni rọ́kùsù alálìmọ̀sítẹ́kbal èèyàn a máa rí gbára lé fún ọjọ́ iwájú kí la gbà lérò pẹ̀lú ọjọ́ iwájú yìí ọjọ́ iwájú méjì ni ọjọ́ iwájú àkọ́kọ́ nígbà téèyàn bá darúgbó nínú àdámọ́ ọlọ́run ẹ wo àwẹ̀ àwẹ̀ rọ̀mọ̀dán náà là ń gbà yìí nínú ẹni tó lọ ń yọ̀ǹda o lè mọ́ gba àwẹ̀ arúgbó wà ń bẹ tó bá fi lè mú ọlọ́run gan tó dá sánmà àtìlẹ̀ tó ní àlìjàn náà tó wò pé àwọn èèyàn kan á ìnira ń bẹ fún wọn ìnira pé bí wọ́n ṣe wà wọn ò nídìí kan máa jẹun ní gbogbo ìgbà àwẹ̀ gan ti tó látọ̀ kámọ̀ pé ẹ̀ńbà ti dàgbà ó nídìí ìtọ́jú tó lágbára ọlọ́run wá ní àwẹ̀ tó gbà látìgbà ọ̀dọ́ tó fi wá darúgbó mọ yọ̀ǹda rẹ̀ mo yọ̀ǹda so àfarúgbó tó bá di pé òun lè gbà tí ò ní kó nira bá tí bàbá ò ní máa dákú sí é e, tí bàbá ò ní máa ṣubú sí é e, nígbà ọlọ́run fúnra rẹ̀ gan yọ̀ǹda kárúgbó lè mọ́ gbà àwẹ̀ arúgbó tó wá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà tá a lọ wò bàbá ò ní nǹkan kan tó fi pamọ́ kò sí nǹkan kan tó wà ní pamọ́ fún bàbá lọ́jọ́ alẹ́ ọlọ́run má fi àwọn ọmọ ṣàdánwò nínáwó lórí ọmọ gangan savings kan téèyàn séèfù ṣùgbọ́n tó a máa bẹ̀ lọ kìí ṣe gbogbo ẹni tó séèfù òun náà ni máa kóru yẹn ọlọ́run jẹ́ a máa kó kákó láyé kákó oúnjẹ ògbéjà kì á mọ̀ ẹlòmíì ọlọ́run tó lè ti ṣàdókà ipa àwọn ọmọ rẹ̀ gan ọ̀ya rẹ kò rí nǹkan kan tí ó kò ń bẹ̀ wọn òun bá wàá rò pé wò ó kọ́mọ ó tó mú ogún wá èmi gan ti lẹ́gbẹ̀rún lọ́wọ́ ó máa ń wúlò fún ọjọ́ iwájú nígbà tí kíni o nígbà tí ogbó tọba dé àáfàá nìyẹn nìkan tó kọ́ arọjọ́ iwájú tá a gbà lérò nígbà tá a bá lọ ọ̀dọ̀ ọlọ́run tí wọ́n ní máa ní pé ah ẹ wá wo àwọn ọmọ gba ọmọ àmàmù wọ́n ti wá di tọ́ọ̀gì nígbà tí ò sí nǹkan tí wọ́n ṣe kí ni o tí wọ́n jẹ mọ́ nígbà tí ò sẹ́nìkan kan tí ó ké sá fún wọn wọ́n ti á di bàbá ìtẹ̀mí lórí mọ́lẹ̀ kọjá arọjọ́ iwájú mi nù nígbà tá a bá lọ ọ̀dọ̀ ọlọ́run kọjá sí wípé àwọn ọmọ tá a fi lẹ̀ wọn à ní dídàkudà ètò ẹ̀kọ́ wọn ètò ìnáwó wọn ètò ìjẹ ẹ̀mú wọn pàápàá tọmọ kéékèèké bá pọ̀ nù wọn torí pé nínú táwọn pa wá mùsùlùmí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ti wa àwọn àìsanra wa jẹ àwa máa ń fẹ́ kọjá ìyàwó kan irú àwọn ìyàwó téèyàn bá fẹ́ kàn yín àwọn ọmọ tán bá bí kéré káláwọn ọmọ tó ṣáájú nígbà míì wọn lè mọ láàánú àwọn àbúrò wọn so ṣùgbọ́n bàbá gan ti létò lẹ̀ tó jẹ́ pé inú ètò yẹn gan káná bá ti ẹ̀tún ogún gan in tó súnmọ́ kọ̀ọ̀kan ọmọ ó lè fa kí ètò ìsẹ̀mí ayé wọn kọ́mọ́dàrú àáfàá lára ọjọ́ iwájú èyí tó wúlò fún òun nìyẹn àáfàá nìyẹn nìkan tó kọ́ yóò la àwùjọ mùsùlùmí níbi kan máa tọrọ jẹ káàkiri ilá àṣẹrí pé láwọn àwùjọ míì ní ìsìn àwọn arúgbó máa tọrọ jẹ kíni wọn wà rárá do ilẹ̀ Yorùbá wa náà jẹ́nu àwùjọ yẹn o wọn máa wá tọrọ ọkọ ìyá mi ṣàánú mi o ebi ló ń pa mí o láwọn ilé ìjọsìn ẹ wò kí Islam sì lè tò ẹ wà á rí fáwọn èèyàn ti sọ mọ́sálásí ìdílé tí wọ́n ti lọ́ máa tọrọ lónìí àṣírú àwọn ètò kọ̀ọ̀kan báyìí kálukú náà ti pamí ilẹ̀ dòńgbẹ lẹ́ni tí ọmọ ẹbẹ̀ lọ́rùn àlùbáríkà lórí ìwọ̀nba ń tọ́ba kù yọ́ là wá ń bi kọ́ wá dọjọ́ alẹ́ ká máa tọrọ jẹ káàkiri eléyìí ni àáfàá lára àǹfààní ọ̀dà máa ń wá ń gbà mí ọ̀dà yìí ó pín sí méjì artificial natural àwọn ọ̀dà kan ń bẹ tó jẹ́ pọ́lọ́n ló mu wá téèyàn ó rí wípé lápẹ̀rẹ̀ ń sin gba covid-19 ta ló tó bẹ́ẹ̀ kó jáde inú wa ta ló tó bẹ́ẹ̀ bí covid-19 ṣe le tóun tí wọ́n lọ́ọ̀kì wa ìnira ò máwọn kan torí àwọn ti ní tí wọ́n ó fi ra nǹkan lẹ̀ lé sẹ́ni tí ò ní nǹkan kan lẹ̀ ìnira ò mọ̀ ọ́n kọ́lọ̀ kọ́là wa tá a bá lọ wo ìtàn tọ́lọ́ ń gbé wá fún wa nípa ànábì ìwà Yusuf alayhi wa salam àti ntọ́sẹlẹ̀ ìyẹn ò jẹ́ àmọ́ pàtàkì ọ̀rọ̀ ìmáàfin nǹkan pamọ́ tá à ń sọ yìí ẹ rí i pé ńgbà tánàbí ìwà Yusuf alayhi wa salam tó di pọ́ wọ ẹ̀wọ̀n tí ọba àlú ibi tí ó ti wọ ẹ̀wọ̀n yẹn tó lálàá tó sọ àlá tí ó rí tánàbí ìwà Yusuf wá fẹ́ túmọ̀ àlá yẹn fún un anábì wa yusuf aleyhi salatu wasalam ó ń sọ fún kọ́ọ̀lá tẹ̀sọ̀rọ̀húnà sábọ̀ àsìnínà dáàbà fàmà àsọtún fàdàrú òfin sùnbùlì ìlà kọ̀lílà mímá tààkùlù túmọ̀ yá ti ìmìnbáàdì dálíkà sábọ̀ ọ̀nṣìdá yàkúnà máa kọ̀ dámtún làwúnà ìlà kọ̀lílà mímá tọ̀sínà ẹ̀wọ́ lọ́wọ́ bá àlekè ọlá ara ń dábẹ́ bí yusuf wọn ní solution ní pé ẹ̀yin èèyàn ìfẹ́ gbódòdó ọ̀rọ̀ odidi ọdún méje ẹ máa gbìn nǹkan ẹ dáko ní o gbogbo tọ́jọ́ mọ́ farming tọ́jọ́ mọ́ agricultural product ẹ̀ẹ́dì pẹ̀ ń ṣètò ọ̀gbìn tó yanjú àwọn tẹ́ ẹ bá wá ṣètò rẹ̀ lọ́dún méje àkọ́kọ́ yìí tẹ́ ẹ kórè rẹ̀ ẹ máa fi pamọ́ àfihàn bá díẹ̀ tẹ́ ẹ máa jẹ ó ìgbà náà ọdún méje míì tó ń bọ̀ tí ìnira ó tíyàn ó mú nínú ìlú ẹ máa wá jẹ yàkúl náà máa kọ̀ dámútún làwọn náà àwọn tẹ́ ẹ ti séèfù yẹn òun lẹ́ kí ni o òun lẹ́ máa wá jẹ nínú ìtàn kùránì òun nìyẹn ẹ tó wo gan nínú ikima mi ẹ wo ẹran iléyá nínú sẹ̀ríà ẹran iléyá máa kọjá ọjọ́ mẹ́ta ọdún tí yàn mú lànàbí lẹ́ran iléyá ọ̀gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta sọlọ́lá sọlọ́ ànàbí lẹ́ran iléyá yín kúlù mí ni à wàtàsọ́dàkú wàdàkìrù ànábì ní ẹjẹ́ ẹbí ẹran léyà yín ẹ tó fẹ́ lòmíì jẹ ṣe àwọn nǹkan tí Islam ń wa ni pé ká má wà gírígì kí wọ́n bí ojú kòkòrò má wà fún wa mọ́tò nípa ọ̀fẹ́ fi nǹkan pamọ́ ò ní ṣe sàárà mọ́tò ọ̀fẹ́ fi nǹkan pamọ́ ò ní náwó sí mọ́sálásí ànábì ní wà dákìrù ẹ tún lè fẹ́ràn léyà pamọ́ nígbà ọdún bá tún lọ èyí tẹ́ ẹ fi yan ẹ máa rí nǹkan pa ní ata pẹ̀lú gbogbo eléyìí ó fi hàn pé Islam ẹ̀sìn tó ní ká fi nǹkan pamọ́ ni ẹ̀sìn tó ní ká ṣe sàárà ni ẹ̀sìn tó ní ká mójútó fámìlì wa ni tí sàgàbá tún wọ owó wa náà èyí tá a fi pamọ́ ni o èyí tá a fi ń ṣòwò ni o a tún yọ sàkà tá a bá ti ṣe léyìí a sì nínú àwọn tọ́lọ̀ ń wá ní wọ́n jìyà nínú sọ́rọ́tù tàwọ́bà wà lẹ́dínà yẹ́kínì zùúnà záàbà wà lè fi bọ̀ àáfàá wa ibnu abbas ibnu àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àáfàá wọ́n ti jẹ́ kó yọ pé àwọn tó ń kó dúkìá pamọ́ tí wọn ò ná sójú ọ̀nà ọlọ́run tí wọn ò sì yọ sàkà ń bẹ́ẹ̀ àwọn làwọn tó lọ́n sọ tí wọ́n jìyà ọlọ́run jáde máa fowó pamọ́ jáde máa ṣe sàárà jáde máa rí tiẹ̀ ṣe. alhamdulilayi kọ́lọ́n bá wa san àwọn sásùwà rasheed asim lẹ́sàn dáadáa pẹ̀lú àwọn ọ̀rọ̀ iyebíye tí a ti gbẹ́yìí kọ́lọ́n bá àlekẹ́lá kó jẹ́ kó ṣe wá láǹfààní ọláyèké méjì ọlọ́run ọ̀làláhìlà ìlàlá. àìwá mọ̀ tẹ́ fẹ́ pè sí àwọn iléeṣẹ́ wa àwọn nọ́mbà zero zero fifty five thirty five six nine forty tàbí zero eight zero sixty two thirty nine sixty nine eighty tàbí zero eight zero fifty six zero seven four four seven two eléyìí ni àwọn nọ́mbà tí bá fẹ́ pè sí iléeṣẹ́ wa abẹ́lọ́wọ̀n àlìkẹ́lá ṣẹ̀dá savings scheme náà ọlọ́mọdé òtún láéláé gbogbo àwọn branches wa tó kù náà àti unit wa náà alámọ̀nà ọ̀kan ọmọ yẹ kó dàrú ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan láyé èmi tí mo ń tukọ̀ ètò yìí ní ìrọ̀lẹ́ tèmi òun náà ni ọmọ ìyá yín ismail muhammadu lawal tí mo jẹ́ lóńdà rẹ̀ tọ̀ ma salam wa ilà lẹ́kọ̀ọ́. Jẹ́rá wá ká yẹ̀yà service scheme ni ẹ máa lọ aláfọwọ́sowọ́pọ̀ ayánilówó ẹ̀yàwó aláàlì ó ń bẹ níbẹ̀ kásòwò kájèrè ó ń bẹ níbẹ̀ ẹ tètè ká lè sórí rè. ẹ tètè ká lè sórí rè. ẹ̀yàwó aláàlì ó ń bẹ níbẹ̀. ẹ tètè ká sórí rè. kásòwò kájèrè. Ẹ tètè ká lè sórí rẹ̀. Ẹ tètè ká sórí rẹ̀. Ẹ sórí rẹ̀. Ẹ sórí